nǹkan ṣe ń lọ lásìkò yìí pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá àwa dẹ̀ mọ̀ dájú a ti rí gbogbo akitiyan yín gbogbo ìgbìyànjú yín gbogbo ìlàkàkà yín gbogbo bí ẹ ṣe fi ìwé ránṣẹ́ pẹ̀lú àwọn tí ẹjọ́ ń kọ̀wọ́ rìn tẹ́jọ́ ń ṣiṣẹ́ yìí pé kí ìyà má jẹ ọmọ Yorùbá gbé wípé kí tiwa má gbé torí pé tá bá sọ nípa ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run fi jogún fún gbogbo ilẹ̀ Yorùbá ni tí a dẹ̀ mọ̀ àwa rí akitiyan yín ṣùgbọ́n pẹ̀lú bó ṣe ń lọ lásìkò yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló jẹ́ wípé pàápàá jùlọ àwọn ọmọ Yorùbá ni ọ̀rọ̀ yìí ń bà lọ́kàn jẹ́ wípé ó ti ń pẹ́ wọ́n ń sọ wípé ọ̀rọ̀ yìí ń pẹ́ jù torí àwa ò dúró sọ́nà kan à ń kákàkiri ká lọ ní ọjà ká lọ sí chọ́ọ̀chì ká bá àwọn èèyàn sọ̀rọ̀ nípa bí ọ̀rọ̀ Yorùbá ṣe ń lọ àti àǹfààní tó wà nínú pé ká dá dúró ṣùgbọ́n àwọn èèyàn kan wọn ò balẹ̀ mọ́ wọ́n sọ pé ó ti ń pẹ́ jù ó yẹ ká ti declare orílẹ̀-èdè wa kí lẹ rí sí eléyìí bàbá àti pé kí ni àmọ̀ràn yín fún gbogbo àwọn èèyàn. ẹ ṣe Yorùbá ni wá mo máa ń sọ kìnìún kan we are Yoruba, and that's saying a great thing when you say we are Yoruba, that's great that's saying a great thing Yoruba ni wá àwa ò ní fìkánjú lábẹ́ gbóná hmm. kó má bàa gbó wa lẹ́nu. Hmm. Eh, a mọ ìtàn ayé yìí a mọ ìtàn wípé àwọn tó bá dédé dìde gèrè tán ni àwọn ṣíṣe ìdánkẹ́ àwọn ṣe ìyànà máa ń jẹ kẹ́yìn rẹ̀ eh, torí èkíní wọn ò ní rẹ́dì èkejì wọn ò ní ní ẹni tó lè ràn wọ́n lọ́wọ́ láì níta káàkiri ayé wọn ò ní ṣètò wọn yẹn ìkẹta àwọn fúnra wọn ò ní nǹkan ìjà ìkẹrin ìjọba ìlú wọn tán dẹ̀ ń bájà ó rẹ́dì láti wá pa wọ́n rẹ́ hmm. láti wá so irú eléyìí tó ṣẹlẹ̀ ní ní nàìjíríà ní nineteen sixty seven to nineteen seventy àwa yorùbá lè ṣerú yẹn àwa yorùbá ń múra bá bí yorùbá ṣe máa ń múra ni à ń múra èkínní ara tá a mú ni wípé agbára tá a bẹ̀rẹ̀ kínní pé wò ó fi tọ̀rọ̀ nàìjíríà dé yìí ọ̀rọ̀ restructuring ọ̀rọ̀ constitution reform ọ̀kíní wọ̀nyẹn kọ́ lè léyìí mọ́ o ọ̀rọ̀ pé ká wáyè ká jáde ká lè lọ ṣe tiwa lọ́tọ̀ pátápátá lè léyìí yìí o ńgbà tá a ti dé stage yẹn eh, eh, a ti decide wípé well what are the steps to take èkíní agbọ́dọ̀ wá àwọn tó máa support wa in the world hmm. àwọn wo ló máa dúró tì wá jọ́ tó bá dojú àgan hmm. ẹnìkan kan ò lè nìkan ṣe àwọn tó ń ṣe ìjọba lọ́wọ́ lénìí wọn gbogbo agbára nàìjíríà wà lọ́wọ́ wọn àwa ò ní kankan wọ́n dẹ̀ tún wá ṣòfin lẹ́nu bí ọdún kan sẹ́yìn àwọn ọlọ́pàá ní kí gbogbo ẹni tó bá níbọn dání kan lọ máa sọ̀rẹ́ǹdà ẹ̀ ẹ̀ wọ́n fẹ́ fúri pé àwa ò ní lè bá wọn jà rárá rárá rárá ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa náà dẹ̀ ìbọn tán tiẹ̀ ní láísẹ̀nsì fún tẹ́lẹ̀ wọ́n lọ gbé sílẹ̀ so we are here now without uh, the, uh, the the fire firepower to defend ourselves. Hmm. tó bá dojú ẹ ìdí ẹ nìyẹn tá a fi ń sọ wípé àwa ò fẹ́ kò ní ìdí pé ká jà láti gbára wa sílẹ̀. Hmm. we command the intellectual the, uh, the managerial and the diplomatic resources láti lè gbára wa sílẹ̀ hmm. láì jagun rárá so bó ṣe jẹ́ nìyẹn. Eh, a dẹ̀ ti ń ṣe ìkíní àkọ́kọ́ lọ́wọ́ àwọn tí a mọ̀ wípé eh, nǹkan tó ń dúró gẹ́gẹ́rẹ́gẹ́ tí wọ́n ń retí nígbà gbogbo ni bọ́n ṣe máa ran àwọn tó bá ń ṣe bíi tiwa lọ́wọ́ UNPO a eh, ọ̀rọ̀ wa lọ́dọ̀ wọn wọ́n dẹ̀ sọ ok wọ́n gba Yorùbá nation wọlé so àwa ti di ara wọn gbogbo nǹkan tá à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí là ń sọ fún wọn pé nǹkan báyìí là ń ṣe bá ṣe rìn ọ̀pọ̀lọpọ̀ ń ná àwọn nǹkan tá à ń ṣe àwọn ló ń advice wa ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn hmm. báyìí ni kẹ́ ṣe rìn a ní ìdí wọn àwọn wà nínú wọn ti mọ irú nǹkan tó ń ṣẹlẹ̀ sórí àwọn èèyàn bíi tiwa hmm. wọ́n dẹ̀ mọ ọ̀nà tán máa gbé gbà ọ̀nà lọ́tún lósì lọ́tún lósì tán máa gbé gbà tí ọ̀rọ̀ wa fi bọ́ sí àti hmm. wá wọn wọ́n ti di wọ́n ti di lẹ́yìn ọgbà wa ara nǹkan táwọn tó bá ń ṣe fún girigirigiri pé wọ́n ṣe eh, secession tí wọn kì í ronú sínú wọn yẹn. èkejì kákàndéédé dìde àwa tá a jẹ́ yorùbá tá a wà nàìjíríà àti sisi ìdá ń lọ lálà ń lọ. àwọn èèyàn wa tó wà abroad ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ti lẹ́sẹ̀ jù wá lọ. Hmm ọ̀pọ̀lọpọ̀ nǹkan làwọn ọmọ wa tó wà abroad tán wà ní America ní Britain ní Germany ní France ní Scandinavian countries ní Brazil ní ọ̀pọ̀lọpọ̀ àwọn kan tí ẹ̀ tún wá wà tó jẹ́ pé wọ́n ti lọ pẹ́ tán ti wà abroad àwọn tó ti lọ nígbà slave trade àwọn tán ti di èèyàn gidi hmm. káàkiri ayé ní Brazil ní Cuba ní hmm. gbogbo. Mm -hmm a gbọ́dọ̀ kọ́kọ́ make sure pé a wá àwọn wọ̀nyẹn ká ṣàlàyé yé wọn kó yé wọn níjọ́ hmm. tó bá máa dé kàràǹgídá káwọn ọmọ bọ́n ṣe máa dìde láti wá ṣèrànlọ́wọ́ fún wa hmm. díẹ̀ nìyẹn tá a fi bẹ̀rẹ̀ sí pariwo sí àwọn diaspora ńgbà a bẹ̀rẹ̀ sí pariwo yẹn níbi December two thousand and nineteen pé ẹ̀yin diaspora wa ẹjọ́ ẹ dìde ẹ jí o ẹ kẹ Professor Akintoye ló ń bẹ̀ yín o ẹ rántí nǹkan tí ń ṣẹlẹ̀ nílé o gbàgbà tó máa tó may tá a máa ṣèpàdé wọn tá a pè wọ́n sípàdé people came from twenty-seven countries wow. a total of one hundred and eight eh, one thousand eight hundred and sixty-two people hmm. from twenty-seven countries ìgbà tó máa di October one lọ eh, ní nineteen eh, ní last year ní twenty àwọn èèyàn wá jáde ní one hundred and sixty-six countries. Wow. 100 so tá a bá ṣe gbogbo wọn yẹn tá a bá wá láà sọ pé àwa Yorùbá ìyà ń jẹ wá ti lọ nìyẹn o <laughs> àwọn tó ń bọ̀ níta kan tó sá wá wọn á ti pa wá mọ́lẹ̀ a gbọ́dọ̀ jẹ́ kí ìyẹn ṣẹlẹ̀ sí Yorùbá mìíràn wà tá a gbọ́dọ̀ máa sọ lẹ́nu oṣù mẹ́ta sẹ́yìn ẹ gbọ́ wípé a ti form alliance pẹ̀lú àwọn other people tó ń wá nǹkan táwa náà ń wá àwọn Ìgbò ọpẹ́ tán ti wà lẹ́nu ẹ̀ àwa náà ẹgbẹ́ tiwa àwọn náà ti lọ join UNPO wọ́n ti wá rí wípé irú ọgbọ́n wọ̀nyẹn ká ṣàjọ sọ́ọ̀tún tó sì yẹn pé ó ṣe pàtàkì hmm. so àwọn náà ti lọ join UNPO then àwọn àti wá jókòó àjọsọ̀rọ̀ ọ̀rọ̀ wípé ẹ̀. Eh, ìjọ eh, tí ogun jàǹjọ yẹn àwa Yorùbá la fún Nàìjíríà lágbára láti pa wọn òótọ́ nìyẹn hmm. òótọ́ nìyẹn àwọn àwọn àwọn ọ̀gá ọ̀gágun tiwa ló lọ yanjú ọ̀rọ̀ náà eh, àwọn ló lọ yanjú ẹ̀ ń jọ́ ṣùgbọ́n àsọ̀rì ah, ìyẹn ti lọ <laughs> ìyẹn ti lọ ètò ìní báyìí ló ṣe pàtàkì kí lẹ̀yin ṣe fẹ́ máa gbára yín kí lẹ̀yin ṣe máa gbára yín sílẹ̀ kí làwa náà ṣe máa gbara wa sílẹ̀ dá nǹkan tó wà lójú ọpọ́n nìyẹn báyìí hmm. kì í ṣọ̀rọ̀ wípé a ṣe kinní kan níjọ́ kan náà bọ̀ kí la ṣe fẹ́ gbara wa sílẹ̀ lénìí adẹ̀tí wa ṣèpàdé àti àgírí adẹ̀tí lọ bá àwọn ará south south eh, delta ẹ wò wò wò ẹ lè má bẹ̀rù àwa yorùbá kẹ́ má bẹ̀rù àwa ìgbò hmm. torí àwa jẹ́ èèyàn ńláńlá àwa yorùbá tóbi eh, àwọn ìgbò tóbi. Eh, ẹ̀yin tẹ́ wà ní delta àwọn eh, ẹ̀yà kéékèèké ló papọ̀ naturally irú eh, situation bẹ́ẹ̀ yẹn ẹ má má bẹ̀rù wa ṣùgbọ́n ẹ má bẹ̀rù wa ó wù wá káwa ká ní ká kúrò ká kúrò nù ìyá yìí náà ó wù kúrò kò ní ìdíkọ́ gbogbo ìbọn ayé ẹ̀ lè gbára yín kúrò ọ̀rọ̀ yẹn ọmọ Yorùbá. ẹ bá ìjàjà lójú omi kọjá gbogbo ayé ẹ lè gbára yín kúrò Nàìjíríà ṣùgbọ́n tẹ́ ẹ bá bá jọ jọ̀nà máa wá àtàwọn Ìgbò middle belt àwọn náà máa ń bẹ̀rù wa náà tẹ́lẹ̀ pé àwọn Yorùbá wọn ti lágbára jù àwọn Ìgbò ti ara wọn àti wá fẹ́ràn ara wa èmi ni mo ṣe chairman committee to plan handshake across the Niger hmm. Ati <laughs> dọ̀rẹ́ ẹ ìkùnsínú ayé àtijọ́ wọn yẹn ò lè tán pátápátá ká sòótọ́ fúnra wa ọmọ ìgbò tó jẹ́ tó ṣe ọmọ kékeré ń jọ́ wọn yẹn tá ń jagun yẹn tó jẹ́ ọmọ kéèké ọmọdé tí ìyá ẹ̀ gbé wọnú gbó tán ẹ̀kìnrin kan tó wá ṣe tán tán wá ní àwọn Yorùbá ló lágbára níbẹ̀ tán fẹ́ tán pàpà dojú wọn délẹ̀ á máa máa wà lọ́kàn ẹ̀ díẹ̀ ò lè ṣàìkù níbẹ̀ but the majority of it is all gone hmm. and we are now able to work together so bó ṣe jẹ́ nìyẹn in fact ọ̀pọ̀lọpọ̀ ló ti ẹ̀dẹ̀ tuntun wá ń ṣe research pé ah Yorùbá àti Ìgbò ọmọ ìyá ni wọ́n láti bẹ̀rẹ̀ ayé wà <laughs> so bó ṣe jẹ́ nìyẹn then àwọn middle belt àti wàá lọ bá wọn náà àwọn náà ti wá rí wípé tí wọn bá fọwọ́sowọ́pọ̀ máa wá south àwọn south south àwọn àwọn south east àwọn south west káwọn eh, middle belt wá join wa <laughs> ẹni tó á wá overall gbogbo ìyẹn á múra o nàìjíríà ò lè lágbára ẹ o nàìjíríà ò lágbára ẹ kò síbi ṣebí àwọn ọmọ wa náà ló wà ní sójà wọn o <laughs> so bó ṣe jẹ́ nìyẹn tí tá a bá mú ọgbọ́n bí irú yẹn sí a kàn pariwo lásán ni wọn hmm. kàn déédéé kó sójà wá kó àmì wá kó aeroplane wá wọn kàn dẹ́rùbà wá gbogbo àtúká ṣùgbọ́n lélẹ́yìí báyìí kò lè túká hmm. finally àwọn agbègbè ọ̀nà ti òfin lẹ́yìn kì í pé a ń pariwo àwọn wa lè máa pariwo bó bá ṣe wù wọ́n ẹ̀tọ́ ẹnikẹ́ni láyé ni láti sọ pé àwa fẹ́ self determination fúnra wa ẹ̀tọ́ àìtọ́ wa ni láti sọ pé à ń fẹ́ self determination fún ẹ̀yà tiwa òfin gbogbo àgbáyé gbà yẹn wọ́n sọ wípé self determination is the inalienable right of every self of every nationality every ethnic group and that they don't owe anybody any explanation ìjọ tán bá fẹ́ náà lè demand yẹ ìjọ tá àwa fẹ́ lélẹ̀ àwa demand yẹ báyìí àná hmm. àdẹ̀ demand ẹ̀ ni pé a fi ń dàlúrú àlá máa ṣe riot a ti sọ fún àwọn ọmọ wa ẹ̀ máa ṣe riot kankan àgbà kínní á dẹ̀ bọ́ sí i àfẹ́ hmm. ká jí láàárọ̀ ká rókù yín ní títì kan ti pa yín lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ hmm. ká ká àfẹ́ mm, mm, mm, kìyẹn ṣẹlẹ̀ nǹkan tí à ń bẹ̀ yìí fún ni pé ẹ ṣáà máa sọ káàkiri pé nǹkan tẹ́ ẹ̀ ń fẹ́ nìyẹn ẹ hmm. máa kọ sínú ìwé tẹ bá mọ̀ wé kọ ẹ máa kọ sínú social media ẹ máa kọ sínú pépà tẹ bá ráyè sọ̀rọ̀ lórí rédíò lórí tẹlifíṣàn ẹ máa sọ wípé àwa Yorùbá a ti ṣe tán láti kúrò ní Nàìjíríà hmm. ẹ̀tọ́ yín nìyẹn kò sẹ́ni tó lè gbà á lọ́wọ́ yín tó bá dẹ̀ lẹ́ni tẹ́ bá ọmọ ní ọmọ kan sọ ní Kogi. wọ́n àrẹ́sì àṣọ kí náà dẹ̀ ti wá ṣe fún báyìí wọ́n dẹ̀ ti tú sílẹ̀ àbí bó ṣe jẹ́ nìyẹn wọ́n lè gbé èèyàn sẹ́wọ̀n wọ́n lè gbé èèyàn lọ sí kóòtù torí ẹ̀ torí nàìjíríà sign òfin tán ṣe ní gbogbo àgbáyé wípé every nationality has a right to self-determination hmm. and that when they want to do to take their self-determination they do not have to explain to anybody they do not have to ask for permission from anybody and the only thing ni pé kàn má ṣe ní togun tọ̀tẹ̀ don't go and form insurrectionist groups in the bush kálọ̀ máa ra mm, mm, mm, just continue to tell the world you want your self determination tó bá yá àwa á hmm. so aráyé máa dá sí united nations máa dá nígbà tó bá yá ibi tí à ń bá lọ nìyẹn so àwa gbégbá ọ̀nà òfin wípé ok uh, constitution tẹ̀tẹ̀ claim tí wọ́n bá ní àwọn fúlàní wá bá oko wa jẹ́ àǹṣe kìnìún wọ́n ní wọ́n ní right under the constitution to be where they are. Mm. They have a right a constitution to be uh, the constitutional right to be everywhere in Nigeria. Ah, àwa sọ fún wọn wípé constitution yẹn gan àbá yín lọ́wọ́ sí ẹ̀yin nìkan lẹ́ ṣe nǹkan yín. Abdulsalami Abubakar ló pe àwọn ará northerners ti ẹ̀jọ́ tán ṣe constitution. wọ́n dẹ̀ ṣe tán wọ́n ṣe lọ́nà tó jẹ́ pé ó bọ́ sọ́wọ́ wọn tán gbé Nàìjíríà léra wọn lọ́wọ́ pátápátá. Hmm. so ẹẹ eh, ẹ eh, for instance kí n ṣàlàyé díẹ̀ nípa yẹn wọ́n pín gbogbo agbára tó wà ní nàìjíríà sí ninety eight places education agriculture land uh, housing uh, uh, uh, army military etc gbogbo ẹ̀ pátápátá tán bá kà á ní kọ̀ọ̀kan ninety ni hmm. wọ́n wá ní out of that ninety o. sixty eight ló jẹ́ ti federal government ẹnìkan èyí àwọn state government ò lè fọwọ́ kàn rárá rárá rárá sixty eight lára thirty tí ó kù federal government àti state ló ní papọ̀ ó wá mí pé àwọn state ò tẹ̀ dẹ̀ wá lágbára kankan <laughs> tí because wọ́n sọ síbẹ̀ pé ní thirty tó kù tán jọ ní agbára papọ̀ yẹn o tí ọ̀rọ̀ ti federal government àti ti state bá ti lọ kọlura wọn àwọn state ló gbọ́dọ̀ give up o hmm. àwọn state ló gbọ́dọ̀ surrender state ló gbọ́dọ̀ surrender ti federal government ló gbọ́dọ̀ borí so federal government ló ní all the ninety eight àwọn gómìnà wa a lè máa bínú ah, yes ó yẹ ká bínú sí wọn kò yẹ ká máa fìyà jẹ bí eléyìí kan dákẹ́ wọn ṣe kí n ṣùgbọ́n àwọn gómìnà wa try o gbàtà yọ wọn lẹ́nu pé kán wá defend wa wọn lọ dá àmọ̀tẹ́kùn sílẹ̀ but nǹkan tó wà níbẹ̀ ni pé nínú constitution wọ́n lè dá àmọ̀tẹ́kùn sílẹ̀ lẹ́yìn federal government <laughs> so federal government ti sọ fún wọn wípé ẹ lè nìkan ṣe àwa náà ní security over your region therefore àwa ò fẹ́ àmọ̀tẹ́kùn tí federal government ò bá fẹ́ àti ṣe dáadáa ò ṣeé ṣe kò sí ọgbọ́n táwọn gómìnà wa lè dá lẹ́yìn federal government federal government ló ní nàìjíríà àmì pé àwọn fúlàní haúsá fúlàní ló ní nàìjíríà àwọn fúlàní gan ló ní nàìjíríà. therefore eh, ìgbà tá a bá àwa lọ challenge wọn nínú àwa dispute we call it constitutional dispute constitutional force majeure ní ọjọ́ sixteenth of December twenty twenty wípé àwa ò bá yín lọ́wọ́ sí constitution yẹn o kì í ṣe constitution tiwa o. ẹ ní a surrender gbogbo eh, eh, sovereignty wa as different people sí Nàìjíríà nínú constitution nineteen ninety nine yẹn àwa ò bá yín ṣèpàdé láti sọ kò síbi kankan ẹnì kankan ti béèrè lọ́wọ́ wa o kò tẹ̀ síbi tí wọ́n ti béèrè lọ́wọ́ wa o èkejì ẹni a submit gbogbo àwọn èèyàn wa sí Nàìjíríà under the 1990 constitution, it is not true. We never gave you that authority over our people. Mm. Three, any act submit gbogbo resources wa sí Nigeria under the 1999 constitution. Now we say it is not true. We never gave you authority over our resources in, in 1999. So gbogbo wọn yẹn so gbogbo bó ṣe rí nìyẹn. Ṣùgbọ́n àwa fẹ́ kẹjẹ kájọ́kó kájọ tún rò. Hmm? adẹ̀fúnyín ìjọba nàìjíríà ní ninety days wípé àádọ́rùn ọjọ́ pé kán lọ rò kán wá padà kájọ jókòó a sì ń retí wọn ó kù jọ́ mẹ́wàá báyìí hmm. àbí jọ́ mẹ́sàn-án. mẹ́wàá is eight. ó kù mẹ́sàn mẹ́sàn ó kù ọjọ́ mẹ́jọ. ọjọ́ mẹ́jọ ló kù báyìí. so bó ṣe jẹ́ nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn tí wọ́n bá dẹ̀ wá dáhùn ńgbà yẹn a ní ìdí láti máa sọ nǹkan tá a máa ṣe báyìí mm, but nǹkan tó ti gbogbo yẹn tó papọ̀ ni wípé aráyé mọ̀ wípé àwọn arábí ń bá àwọn ìlú wọn jà hmm. ìjà tán dẹ̀ ń jà ìjà tó lẹ́tọ̀ọ́ ni tí bá dẹ̀ wá dìjà a lè bẹ aráyé a nǹkan tá a bèrè ń jọ sí wọn fún wa wọ́n mà dẹ̀ wá kó ìbọn dé a wá yà wọ́n lẹ́nu pé nǹkan tí United Nations ṣe ní Cameroon láìpẹ́ yìí hmm. wọ́n á wá ṣe ní Nàìjíríà bó ṣe jẹ́ nìyẹn ọgbọ́n la fi ń pa irú abẹ́ Yorùbá ni wá Yorùbá ni wá díẹ̀ díẹ̀ díẹ̀ so kẹ́ni ẹ má kanjú tó bá yá àáyọ kúrò we have decided hmm. and there is no going back that is all. And we are not going to break the law. We are not going to abuse the Nigerian government. Mm. We are not going to abuse the president. Mm. We are not going to, uh, uh, to challenge the police. We are not going to challenge the army. We are going to go in an orderly and peaceful manner and achieve our purposes. Mm. That's it. ẹ ṣé bàbá mi bàbá wa wọ́n jẹ́ yorùbá leader pòfẹ́sọ banji akintoye àwọn ni a ti ń bá sọ̀rọ̀ láti òwúrọ̀ tí wọ́n dẹ̀ ń gbà wá nímọ̀ràn gbogbo àwọn ọmọ yorùbá nílé lóko èmi náà ti rí i pé ọ̀rọ̀ yìí ká yín lára torí pé àwọn èèyàn ń fi kọ́mẹ̀ntì síbẹ̀ lóríṣiríṣi ṣùgbọ́n àwọn àgbà ló pòwe wọ́n ní irú tó bàṣẹ́ pọ̀n ọgbọ́n ni a fi ń pa á eh, ọ̀rọ̀ àgbàdẹ ni wọ́n ní bí ò ṣe láàárọ̀ ó di dandan kó ṣe lálẹ́ ẹ jẹ́ wá lọ tààràrà sọ́dọ̀ bàbá wa tí wọ́n jẹ́ chairman fún ìlànà ọmọ oòdùà ọ̀rọ̀ tí èmi fẹ́ kí ẹ bá wa sọ̀rọ̀ lé lórí bàbá mi eh, àwọn pòfẹ́sọ̀ Wálé Adéníran Adéníran àwọn ni ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ àwọn ni chairman ah, fún ẹgbẹ́ ìlànà ọmọ oòdùà ní gbogbo àgbáyé ah, bàbá tí a bá wo orílẹ̀-èdè Benin Republic bẹ́ẹ̀ni a rí i pé èyí tó pọ̀ jù nínú àwọn tó wà ní Benin Republic ọmọ Yorùbá ni wọ́n. bẹ́ẹ̀ni. kí ni àwa ti lọ bẹ̀ ẹ ti a. a ti lọ bá ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe ìpàdé tán dẹ̀ fi ń dá wa lójú a rí lára wọn gan pé ó ká wọn lára láti gba òmìnira ju àwa gan táwa ń bí lọ kí wàá ní ìgbésẹ̀ tí ẹ ti gbé pẹ̀lú àwọn bàbá wa láti bá àwọn wọ̀nyí ṣèpàdé àti láti rí i pé tá a bá dá dúró tán ṣé wọ́n ṣe tán láti tẹ̀lé ilẹ̀ Yorùbá. ẹ ṣe inú mi dùn láti gbọ́ pé ẹ ti dé ọ̀dọ̀ àwọn ọmọ ìyá wa ní Benin Republic torí mo súnmọ́ wọn púpọ̀ púpọ̀ èdè ìjọba wọn náà mò ń sọ hmm. lóòótọ́ ni nǹkan tá à ń ṣe nílé yìí ó ká wọn lára ó ká wọn lára gidigidi àwọn náà wọ́n ṣe tán àti darapọ̀ mọ́ wa nǹkan tá a wá ń ṣe nísìnyí pé ọgbọ́n ọgbọ́n là ń láti máa lò torí tá a bá ní ká bẹ́ gìjà hmm. síbẹ̀ á bí ìjọba faransé á bí wọn nínú hmm. ṣùgbọ́n a máa sọ̀rọ̀ tọmọ tìyá hmm. àbí ọ̀rọ̀ ọmọ bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ àní sọ síta ẹ má yẹ ká tí ì gbé síta ńgbà tá a bá wọn ní àwọn bàbá wa ní ọ̀kọ̀ọ̀kan là ń yọ ẹsẹ̀ lẹ́kù ńgbà tá a bá yanjú ti nàìjíríà eh, ìyẹn á rọrùn torí ẹ tẹ bá rántí nínú àwọn ọmọ ọkàn bíi méje mẹ́ta wà lọ́hùn àwa mẹ́rin la wà ń bí Òpópó àti Oníṣàbẹ̀ yàtọ̀ sí yẹn gbogbo ìlú Pòbẹ́ ìlú Ṣakété gbogbo wọn eh, dání Yorùbá ni wọ́n eh, ẹnìkan tó wá yà mí lẹ́nu ni pé nǹkan tó jó wá ń rí bíi náà lójú tí wọ́n ń rí lọ́hùn lọ́wọ́ ìjọba tí wọ́n lọ́hùn. Hmm. ìyẹn máa fi mo sọ fún bàbá láìpẹ́ mo ní ọ̀rọ̀ wa fẹ́ẹ́ dàbí ọ̀rọ̀ jù wọ́n kórìíra wa káàkiri ṣùgbọ́n ọlọ́run fún wa lágbára ọlọ́run fún wa lọ́gbọ́n ó wá kó ká para wa pọ̀ sójú kan ká wá lò fúnra wa ká tún lò fún gbogbo àgbáyé náà ọlọ́run á dẹ̀ fún wa ṣe ẹ̀ torí bá ṣe ń ṣe lọ yìí ẹ̀ àmàdélẹ̀ lérí láìpẹ́ ó dá mi lójú. Eh ká tó padà sọ́dọ̀ bàbá wa tó ti bá wa dé ládé ẹ gba gbogbo àwọn àjìjàngbara yìí gbogbo àwọn ọmọ yorùbá ẹ sáré gbà wọn níyànjú àti gbogbo àwọn ẹgbẹ́ pátápátá ẹ gbà wọn nímọ̀. ṣé gbogbo àwọn àjìjàngbara ìyànjú tí mo fẹ́ gbà gbà wá ni pé ẹ jẹ́ ká wọ́nà láti fọwọ́sowọ́pọ̀ ẹ wọ́n ní ọwọ́ méjèèjì lèèyàn fi ń pàtẹ́wọ́ ẹyẹ ò kí ń fapá kan fò. Eh, <laughs> owó tí mo fẹ́ pa yìí àyà ìlẹ́nu pé ẹnu fúlàní mo ti kọ́kọ́ gbọ́ <laughs> eh, ní orí oko mi nígbà tí wọ́n fẹ́ halẹ̀ mọ́ mi ó ní tí ọ̀ká bá ń lọ wájú tí sèbé tẹ̀lé tí bàbá wọn òjòlá ń bọ̀ ó ní bàbá ta ló lè dúró òwe yorùbá yìí eh, ó wá ó wá bá nǹkan tó wà nílẹ̀ nísìn ó bá mu hmm. ká parapọ̀ tí OPC ni o Àgbẹ́kọ̀yà ni o, Ìlànà ni o, Ìgbòho ni o, Sọ̀lúdẹ̀rọ ni o. Tí gbogbo wa bá parapọ̀, kò má ṣẹ́ni tó lè dúró. Bàbá wa yìí wọ́n kọ̀wé kan lórí ọ̀rọ̀ Kérìjí wọ̀. Wọ́n sọ iye àwọn ọmọ ogun tí oríṣiríṣi àwọn ẹ̀yà Yorùbá ta ní. Wọ́n ní pé gbogbo wọn papọ̀ nígbà yẹn ni, àwọn òyìnbó lè mú wa bọ́n ṣe mú wa Irú ẹ̀ ló tún délẹ̀ yìí. Hmm. Ká fi ká fọwọ́sowọ́pọ̀ ká parapọ̀ ká lè dojúkọ àwọn ọ̀tá wọ̀nyí láàrin oṣù ká lè lé wọn lọ hmm. táwọn ń gbóná ti wá táwọn lókun lọ́rùn ṣùgbọ́n àwa ní ká ronú wa ká para wa pọ̀ ká sowọ́pọ̀ ká bọ́nú yà ká bọ́nú ìṣẹ́ ká bọ́ lóko ẹrú ọlọ́run fún wa ṣe ẹ ṣeun ah, ohun bàbá wa tí wọ́n jẹ́ adarí fún ẹgbẹ́ ìlànà ọmọ òdua òun ni ẹ ti ń gbọ́ láti òwúrọ̀ eh, a ti fẹ́ round up bẹ́ẹ̀ yẹn bàbá ẹ gba gbogbo àwọn ẹgbẹ́ tó tó kóra jọ lọ́tún because ó jẹ́ kan tó ká mi lára yìí pé a pín sóríṣiríṣi ọ̀nà pàápàá jùlọ tá a bá wo ilẹ̀ Ìgbò ẹgbẹ́ méjì péré ló dàbẹ́ ni pé wà ń bẹ̀ Masoba àti IPOB èyí tó dẹ̀ dàbẹ́ ni pé wọ́n mọ̀ jù òun ni IPOB ṣùgbọ́n nílẹ̀ Yorùbá a rí ẹgbẹ́ póríṣiríṣi ìgbà kan la ní Yorùbá World Congress àwọn yẹn náà tún pín àwọn kan láwọn Yorùbá World Assembly àwa kan Yorùbá Liberation Yorùbá Summit gbogbo ẹ̀ bàbá ó wù mí pé kí gbogbo wa papọ̀ sọ́nà kan lóòótọ́ la mọ̀ pé tá a bá dúró lóríṣiríṣi iṣẹ́ pọ̀ náà ta lè jọ ṣe ṣùgbọ́n ìbá sàn ká dúró sójú kan kí lẹ bá wa rí sílé bàbá àti pé kí ni ìmọ̀ràn yín. àṣẹ ẹ̀kínní ẹ má jẹ́ ká ká máa rò pé nǹkan burúkú ni pé àwọn ọmọ Yorùbá ń dá ẹgbẹ́ sílẹ̀ hmm. kì í ṣe nǹkan burúkú àṣà àti àwa Yorùbá nìyẹn tí nǹkan bá ti ń ṣẹlẹ̀ ní ìlú àwọn bíi méjì mẹ́ta tán bá kọ́ pàdé pé kíní yìí tó tán jẹ́ wọ́n á dá ẹgbẹ́ sílẹ̀ nísìn tó bá yá àwọn yòókù àmọ́ máa wọn bá Yorùbá ṣe ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ ayé wa nìyẹn mo, mo lè sọ fún yín pé ńgbà tí Odùduwà ń ṣe the first king of Ilé-Ifẹ̀ wọ́n rà wọn tó dá ẹgbẹ́ hmm. sílẹ̀ wọ́n pera wọn ní ẹgbẹ́ ìmọ̀lẹ̀ àwọn tó mọ ilẹ̀ hmm. tó mọ̀ wípé ìjọba ọba yìí kọ́ ló ní gbogbo ilẹ̀ wa o every family ló nílẹ̀ tiẹ̀ hmm. therefore ọba ò lè wá command nǹkan tá a máa ṣe lórí ilẹ̀ wa but ọlọ́run fún Oòduà ó fún bàbá wa ọba ó fún ní ọgbọ́n pé ok ok ok ẹ máa bọ̀ kò tí ẹ ní ìdíjà òótọ́ families ló ní ilẹ̀ òun kò lè sẹ́ni tó sọ pé ọba families ló ní ilẹ̀ ṣùgbọ́n òun ọba lòun ń dìfẹ́ǹdì gbogbo ẹ̀ òun lòun máa dìfẹ́ǹdì gbogbo ẹ̀ ìjọba yín ìjọba ààfin yìí ló máa dìfẹ́ǹdì gbogbo ilẹ̀ yẹn ṣùgbọ́n family family family family family family ló nílẹ̀ tiẹ̀ káàkiri. And that is our system of land ownership till today. The lineages of families own the land. Hmm. But the king is the protector and defender of all the land. That's our system of land ownership. So, uh, uh, pé àwa is not it's not new. Ó hmm. kà má jẹ́ ṣùgbọ́n nǹkan tá a wá nídìí ni ẹ̀kínní pé ẹ jẹ́ ká pa gbogbo ẹ̀ pọ̀ kó jẹ́ gbẹ́ kan kó jẹ́ ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lé ní ogún ẹgbẹ̀rún ọdún lé ní ìdí pé à ń try láti pàápọ̀ yẹn là máa máa wá kiri hmm. kò ní í ṣe é ṣe ẹ má jẹ́ ká ṣe yẹn hmm. nǹkan tá a kàn nídìí láti ṣe ni pé káwọn ìlànà kan wà tí gbogbo ẹgbẹ́ gbà. Hmm tó jẹ́ pé every ẹgbẹ́ o ìlànà yìí ni ìlànà wa èkínní pé àwa tá à ń ṣe ẹgbẹ́ yìí ìdí tá a fi ń ṣe ní kìtì Yorùbá bá dà hmm. therefore kí ni káwa máa bú ẹgbẹ́ mìíràn. ó lè jẹ́ pé kankan lẹ́jọ́ ń dé. Ah, ah, ibì kan náà lájọ ń lọ kí ni point pé àwa ṣe pàdé àmọ́ máa bú ẹni tó ń ṣe ẹgbẹ́ tọ̀hún yẹn ẹ lídà tọ̀hún yẹn àmọ́ máa bú ẹni tó mm, mm, mm, tá a bá lè mú yẹn kúrò tá a bá lè gbà wípé nǹkan náà ni gbogbo wa ń lé bó ṣe rí nìyẹn ẹ tá a bá gbà yẹn á wá easy fún wa láti lè ṣe àwọn kinní kan a lè dédé máa ṣe worowóró káàkiri ẹ èmi ń lé ọlọ́mùnà tí èmi fi ń lé eku tó ń sálọ yẹn igi ni mo gbé dání àdáni ìwọ gbé dání ìwọ òtún ẹ̀mú kankan dání o bá wọn sátẹ̀lé ni <laughs> gbogbo àṣà àfẹ́ pa ikú yẹn ṣá ẹ̀rẹ̀ kó má lọ ok so that is it ẹ ó ní ìdí ká máa jókòó lẹ́ẹ̀kọ̀ọ̀kan ó ní ìdí kan wà tá a máa jókòó sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan tá a máa compare note tá a máa decide pé ah, bí báyìí lọ̀rọ̀ náà mà tún lọ ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀ ọ̀nà báyìí ló máa tún lọ ẹbí báyìí ló máa yẹ ká bẹ̀ sí lé lọ so that a lè máa pọwọ́ pọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n pé ẹ jẹ́ ká lọ tú gbogbo ẹgbẹ́ wa ká gbogbo àjọ ìnà ẹ̀yọ ẹgbẹ́ kan ìrọ̀ Yorùbá ò lè ṣe é ìyẹn ariwo yẹn ò ní jẹ́ ká tiẹ̀ mọ nǹkan tá à ń ṣe mọ́ hmm. ẹni tó bá gbé yẹn sílẹ̀ pé ẹ jẹ́ kí gbogbo apọ́wọ́pọ́ ká máa jọwọ́ ká dìsọ́ gbogbo ẹgbẹ́ wa ká máa jẹ́gbẹ́ kan it is not going to happen ìjà ló máa kẹ́yìn ẹ̀ <laughs> bá àwa Yorùbá a gbúdọ̀ mọ ara wa àwọn bàbá wa wọn ni mo mọ̀ wàhálà ilé mi ò kì í ṣe é bú. <laughs> kì í ṣe bú bá àwa yorùbá ṣe rí nìyẹn ẹ má jẹ́ ká sọ pé kán papọ̀ kán ṣe kinní kan kí OPC dissolve kí ìlànà ọmọ Oòduà dissolve kí voice of reason dissolve kí àgbẹ̀kọ̀yà dissolve kí gbogbo wa ká ìrọ̀ <laughs> tàbá gbé yẹn sọ̀kalẹ̀ á di main agenda tá a máa bá káàkiri for the next one hundred years <laughs> ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ wípé there are certain ìlànà tó wà ńlẹ̀ tí kálukú gbúdọ̀ tẹ̀lé hmm. èkíní ńgbà tó ti jẹ́ nǹkan náà là ń jà fún kí là ń bára wa jà sí tó o bá tiẹ̀ fẹ́ràn ẹni tó ń sọ̀rọ̀ yẹn ó ń sọ̀rọ̀ pé kí ti Yorùbá dáa ṣùgbọ́n inú ń bí ẹ sí má jẹ́ kí inú bíbí yẹn mu kúrò hmm. mu kúrò tó bá ní nǹkan tó rò pé ó ń ṣe tó dáa bá wọn sọ tó bá ní nǹkan tó ṣe tó gbé sílẹ̀ tẹ́ ẹ rò pé ó dáa ẹ má fẹnu bà á jẹ́ hmm. màá ṣàlàyé díẹ̀ mi ò bú ẹnìbọ́dì o mi ò bú ẹnìkankan o ṣùgbọ́n ńgbà tí àwọn àwa tí a wà ní organisation kan tá a lọ ṣètò wípé kí Yorùbá kan lè gba Yorùbá sí UNPO gbogbo ayé ló máa gbára UNPO ńgbàtàn gbàtàn àwọn kan torí pé wọn ò fẹ́ àwọn tó ń lọ gbà á yẹn wọ́n bẹ̀ sí wà bẹ́ẹ̀ fẹnu ba UNPO jẹ́ pé UNPO jẹ́ mọ́ nǹkan kan ah, <laughs> it is a lie UNPO jẹ́ mọ́ nǹkan kan láyé gbogbo èèyàn mọ̀ yẹn so kò ní ìdí ká ṣerú yẹn síra wa tó ọmọ kan bá dédé dìde tó sọ pé ah, òun ti kó ẹgbẹ́ kan òun ti pàdé àwọn ẹgbẹ́ kan ní ibi tóun ti ń ṣe tíṣà láì Russia o tán ni wọ́n lè gbà wá sílẹ̀ ẹ má jẹ́ ká fẹnu bà á jẹ́ kí lórúkọ ẹgbẹ́ yẹn ọmọ ní Russia yín yẹn tán ni wọ́n lè gbà wá sílẹ̀ yẹn ẹ́ tó bá ní ẹgbẹ́ kan tó dárúkọ ìwúrúwúrú òkè kí la ṣé a lè ràn ẹ́ lọ́wọ́ ká bàa túbọ̀ lágbára lọ́dọ̀ wọn nǹkan tó yẹ ká máa wádìí nìyẹn kí ni nǹkan tá a lè ṣe ìwọ nìkan ẹ̀yin bíi mẹ́rin mẹ́fà tẹ wà ní Russia lẹ́ lọ àwa yòókù ṣé a lè wá ká wá ràn yín lọ́wọ́ kábà túbọ̀ lẹ́sẹ̀ ńlẹ̀ kábà túbọ̀ lẹ́nu lọ́dọ̀ wọn irú nǹkan tó yẹ ká máa wádìí nìyẹn that is the meaning of collaboration. Hmm. ṣùgbọ́n kọ́mọ kan sọ pé àwọn ti tó kọ́ ẹgbẹ́ kan àwọn ti pàdé ẹgbẹ́ kan ní Russia tó máa ràn lọ́wọ́ káwa yòókù ọmọ sọ ẹ mọ̀ dá ọmọ yẹn lóhùn wèrè mà ní ẹ irọ́ ló ń pa owó ló ń wá nǹkan kan it is not right. Hmm. ọmọ kan jáde alẹ́ orúkọ ẹ̀ jẹ́ Sunday Igboho ó lọ sínú igbó ìlú ibi tán bí ẹ ní òkè ògùn jáde sí ìbàràpá hmm. ó lọ lé àwọn fúlàní kúrò ń bẹ ó ṣe kinní kan àwọn kan wá ń bu èèyàn ò tiẹ̀ yé mi. <laughs> tá a bá rí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n Sunday Igboho àti gbara wa sílẹ̀ irú ìjọ yẹn tó ń lé wọn kúrò ní òkè ògùn yẹn kárí èèyàn kan kó lé wọn kúrò lóko Ìbàdàn kan rí èèyàn kan tó ń lé wọn kúrò ní àkókò kan rí èèyàn kan tó ń lé wọn jáde ní yewa kan rí èèyàn kan tó ń lé wọn jáde ní nínú gbó ìjẹ̀bú jáde sí ọ̀rẹ́ kankan <laughs> yorùbá là ń ti nìyẹn so ẹ jẹ́ ká máa wa ẹ jẹ́ ká ọmọ yìí ń ṣe léyìí ó ti kéré báyìí ǹjẹ́ a lè ràn án lọ́wọ́ kó tóbi sí i what can we do kó gbà tóbi sí i ìjọba ká tún wá lọ kó kinní kan jọ sẹ́yìn pé ẹ má mọ̀ dá lóhùn àwa la máa ń jẹ́ kinní kan ní ẹ̀yìn náà ò jẹ́ nǹkan ọmọ yẹn tó ń kó yan jẹ́ yẹn ò sọ pé ò jẹ́ nǹkan o ibi tó mọ̀ ló ń ṣe yẹn ibi tẹ́yìn mọ̀ ẹ̀yìn ti ń ṣe kọ́mọ yẹn tó yọjú èèyàn mi wípé ọmọ yẹn ò sọ pé tiyín yẹn kẹ́ gbé sọnù kí ni ìdí tẹ̀yìn wá fi ń sọ pé kán má dá lóhùn kó gbé tiẹ̀ sọnù hmm. bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ ká ṣètò ká bá ti lè ṣètò irú wọn yẹn tí gbogbo wa mọ̀ wípé ọ̀nà kan náà la eku kan náà la jọ ń lé ẹ tá a jọ fẹ́ pa ẹ pé ẹni tó mèrè sá ẹni tó dọ́gbọ́n tó lè lọ tó mọ̀ bọ́n ṣe tó lè lọ dọ́bù cross ẹ̀ wájú ọgbọ́n ju àwa yòókù nìyẹn ẹ. <laughs> ẹ jẹ́ ká contribute pọ̀ kí gbogbo wa ká lè ṣe nǹkan tá a fẹ́ ṣe ká gba Yorùbá nation wa sílẹ̀ ẹnu pípapọ̀ òjò bẹ́ẹ̀ yẹn pé a fẹ́ papọ̀ a fẹ́ papọ̀ ó yẹ ká papọ̀ ó yẹ ká papọ̀ kò jù bẹ́ẹ̀ yẹn thirdly there are certain things ó yẹ ká dá sílẹ̀. gbogbo pé à ń sá káàkiri ó yẹ ká ní ibì kan tó jẹ́ pé solemn voice yorùbá àwọn àgbà wa kankan àwọn ọ̀jọ̀gbọ́n àwọn àgbà àwọn tó bá jọba wa tó rẹ́dì láti jáde sí wa nǹkan àwọn tó ti ṣe politics rí lára wa àwọn tó ṣe gọ́vnà wa rí tán ṣe sẹ́nitọ̀ rí tán ti wọ́n wà nílé tó jẹ́ pé wọ́n á lè wá irú eléyìí tá a dá sílẹ̀ ní 1967 nígbà tí ogun fẹ́ dé tí recession fẹ́ dé tẹ̀rù ń ba gbogbo èèyàn pé kí ló máa ṣe yorùbá táwọn fúlàní lérí pé wọ́n máa wọ́n máa pa ṣìfàwọ́lọ̀ wọ́n máa pa professor àlùkò wọ́n máa pa àwọn àgbààgbà wa so on and so forth. a dá ẹgbẹ́ kan sílẹ̀ àwa ń pè é ní yorùbá leaders of thought. a máa ń ṣèpàdé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣooṣù bàbá wa Awólọ́wọ̀ ló máa ń ṣe chairman wa. Hmm Gọ́vnà Adébáyọ̀ á wá ópùnù ẹ̀. Tó bá ti ópùnù ẹ̀ kò sí ọdún ẹ káàbọ̀ o, ó dẹ̀ jáde ó ń lọ. Ó fa àwa leader sílẹ̀, Chief Awólọ́wọ̀ á dẹ̀ dìde, á dẹ̀ jókòó sórí chair, á dẹ̀ máa direct wa. Àárín ẹ̀, àárín ẹ̀, kò sí nǹkan tó Ọlọ́run tí tí inú yín bá kò, kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe láàrin yín. Àárín ẹ̀ níjọ́ kan tí ẹnìkan kan ò plan, tí ẹnìkan kan ò ronú sí rárá ní nǹkan lára àwọn tó jẹ́ pé wọ́n ọ̀pọ̀sì Chief Awólọ́wọ̀ jù láyé lára àwọn tó ti ń ọ̀pọ̀sì Chief Awólọ́wọ̀ jù láyé òun ló dìde tó sọ pé wò ó because àwọn Fúlàní sojas ń lérí pé wọ́n máa pa gbogbo wa wọ́n máa ṣe kinní kan so on and so forth à ń ṣèpàdé lóru níjọ́ wọn yẹn pé bá a ṣe máa defend Ìbàdàn eh, nǹkan kan and so on ìkan lára àwọn tó ń ọ̀pọ̀sì Chief Awólọ́wọ̀ jù ló dìde ló sọ pé eh, eh, we appoint Chief Awólọ́wọ̀ as the leader of the Yorubas. Hmm. gbogbo wa ń wojú ara pé ní kálukú dẹ̀ ń náà sọ pé yes yes yes yes yes ká tó mọ̀ everybody unanimous àtúnyàn àtúnyàn bàbá ní leader of the Yorùbá kò sí nǹkan tó Ọlọ́run ò lè ṣe láàrin wa tá a bá jẹ́ kí inú wa kò so we need to create a center a body like that tí àwọn ọ̀jọ̀gbọ́n alágbára Yorùbá àti àwọn pásítọ̀ wa àtàwọn babaláwo wa àtàwọn mùsùlùmí leaders wa àti àwọn tó ti ṣe politics rí tán ti ṣe gọ́vnà rí tán ti ṣe sẹ́nẹ́tọ̀ rí tán ti ṣe àti irú àwọn ńláńláńláńlá bẹ́ẹ̀ yẹn ká lè kó wọn jọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóṣù kájọ rò ó wípé nǹkan táwọn ọmọ wọ̀nyí ń ṣe eléyìí ò dáa tó ń bẹ̀ ẹ jẹ́ ká bẹ̀ wọ́n kán lọ yí padà eléyìí dáa o ẹ jẹ́ ká ràn wọ́n lọ́wọ́ kán lè túbọ̀ ṣe dáadáa sí i need irú organization bẹ́ẹ̀ then a lè sọ̀rọ̀ yìí without the power of money àwọn èèyàn wa mọ̀ yẹn láti bí oṣù bíi méjì báyìí GoFundMe go for everybody èmi ti dá fún GoFund tèmi sílẹ̀ o ti dá tèmi sílẹ̀ àwọn kan ti dá kan sílẹ̀ ní Russia àwọn kan ti dá kan sílẹ̀ ní Egypt àwọn kan ti dá kan sílẹ̀ ní amẹ́ríkà hmm. wọ́n ti dá bíi márùn mẹ́fà sílẹ̀ lamẹ́ríkà àwọn kan ti dá kan sílẹ̀ kíní èmi ni mo gbọ́n ju gbogbo ẹ̀mí hmm. ọ̀rẹ́ di o ti ń dìjà láàrin àwọn ọmọ wa hmm. ẹ jẹ́ stop ká fún wò ẹ jẹ́ ká dá fọ́ǹdì kan sílẹ̀ ká authorize the founding of a fund bó ṣe yẹ kan lára àwọn tó ń ti dá sílẹ̀ yìí náà la máa sọ pé ó kẹ́ á di eléyìí e mú gbogbo wa a máa lò Yorùbá fund for the defeat of terrorism in our land. Hmm. number one. <coughs> so ara fund yẹn tí gbogbo wa máa ma dáwó sí kì í ṣe pé fund káàkiri kékèké Go fund me. gofundme gofundme gofundme lọ́tún lọ́sì náà me. kan ṣoṣo hmm. tí gbogbo ọmọ yorùbá máa ma ju kọ́bọ̀kọ́bọ̀ tọ́rọ́tọ́rọ́ sí from all angles àìbẹ̀lẹ̀ àwa set up committee for the defence of yorùbá land tó máa ma béèrè owó láti ibẹ̀. Eh? kìí dẹ̀ pé wọ́n lè lọ dédé tiwọ́ sí we must have a committee a, a, an a expert committee tó máa wo request náà bá make wípé àfẹ́ ṣe kìnnì kan bá àfẹ́ lọ ṣe lóńdó state àwọn kan wà tá a lè wò dáadáa pé ok nǹkan tó ń lọ fẹ́ ṣe lóńdó state náà dáa iye báyìí náà ni wọ́n fẹ́ ẹ jẹ́ ká fún wọn ní iye báyìí hmm. nǹkan tí Russia eh, nǹkan tí Israel ń ṣe nìyẹn Israel has a, an Israeli national fund it started very small àwọn ọmọ kéékèèké ló ń dáwọ́ sí nígbà tó bẹ̀rẹ̀ today is in the trillions of dollars. tẹ́ni bọ́dì bá rò pé wọ́n lè pa àwọn eh, aráàbù tán lérí pé wọ́n lè pa eh, Israel rẹ̀ wọ́n ń tanra wọn yẹn owó yẹn ń gbẹ lẹ́yìn Israel tó ń gbà bẹ́ẹ̀ dìmídìmí tí ó bá dojú ẹ̀ tó bá dojú àgàn àwọn the prime minister Israel á bẹ̀bẹ̀ fún lára owó yẹn pé kán fóun fẹ́ fi ra nǹkan báyìí fẹ́ fi ra nǹkan báyìí kán fi ra nǹkan ìjà báyìí táwọn tó wà nídìí ẹ̀ bá dẹ̀ ti rí i pé nǹkan tó ń bèrè yẹn ó da wọ́n á approve ẹ̀ wọ́n á fún un bó ṣe jẹ́ báwo wà approve ẹ̀ kò ní rówó yẹn gbà ó hmm. tán bá wò ó pé nǹkan tó ń bèrè yẹn ó dáa wọ́n á wá fún un lówó yẹn á lè lọ ṣe nǹkan tó fẹ́ ṣe yẹn ẹ jẹ́ káwa Yorùbá náà kà ṣerú ẹ̀ èkínní for a Yoruba land defence against terrorism. Èkejì, another permanent fund, Yoruba Yoruba National Trust Fund, hmm. lówó tó máa jókòó láéláé hmm. tá a máa máa dá táwọn ọmọ wa ọmọ ọmọ ọmọ ọmọ wa forever. Wọ́n dá eh, eh, eh, Jewish National Fund sílẹ̀ ní the nineteen twenties. nineteen eighteen ninety lẹni tó propose yẹ ti propose yẹ eighteen ninety. Hmm, pé ẹ̀jẹ̀ á dá fọ́ǹdì kan sílẹ̀ kí gbogbo wa máa dáwó sí i ńgbà tán kó bẹ̀rẹ̀ yẹ àwọn ọmọ skul àwọn ọmọ kéékèèké ló ń ló kọ́kọ́ ń dáwó sí i àwọn ọmọ skul kéékèèké wọ́n á lọ mú agolo agolo coca-cola wọ́n á kùn ní blue wọ́n á bò kùn ní blue paint wọ́n ń pè ní blue can wọ́n á wá so okùn mọ́ wọ́n á lọ so mọ́wájú ilé Jewish family pé tẹ́ ẹ bá ń kọjá ń bẹ̀ kẹ́ máa ju tọ́rọ́ kọ́bọ̀kọ́bọ̀ sí tó bá wá di end of the week àwọn ọmọ school yẹn á tún wá gbé wọn á kà lójú family yẹn iye báyìí lẹ́dá ò wọ́n á sáìn ẹ̀ wọ́n á wá kó lọ sí báǹkì tí bàbá wọn àwọn bàbá wọn ti dá sílẹ̀ wọ́n á lọ san síbẹ̀ bọ́n ṣe bọ́n ṣe ṣe ẹ jẹ́ káwa náà ṣe rú ẹ̀ owó tí àwọn ọmọ wa àtàwa á lè máa dáwó sí láéláé fund Yorùbá National Trust Fund so two funds tábà ti dá méjì yẹn sílẹ̀ ìkíní a eh, fund for the defence of Yorùbá land against terrorism that's a temporary thing ìjọ tá a bá ti ní country ara wa ìyẹn parí à ní terrorism kankan mọ́ gbogbo owó tó bá kù síbẹ̀ àwa kò sí trust fund yẹn hmm. ó tán à close Yorùbá fund for the defence of Yorùbá land yẹn because a ti gbara wa sílẹ̀ èkejì the Yorùbá National Trust Fund is a perpetual thing tí lágbára ọlọ́run àdúrà mi ni pé ńgbà tá a bá nírú fund yẹn ó máa grow náà a máa organize a bit lọ́dọọdún làwọn American government àwọn tó wà in charge of um, money and so on náà ń commend wípé the Jewish National Fund is the best managed fund in America. Hmm. tó jẹ́ pé àwọn ìjọba ayé á lè máa sọ pé the Yorùbá National Trust Fund is the best managed fund in the world nǹkan tẹ̀mí ń gbàdúrà pé ó máa ṣẹlẹ̀ sí wa nìyẹn so bó ṣe jẹ́ nìyẹn àwọn nǹkan tá a nídìí láti ṣe nìyẹn ẹ ṣé. ẹ ṣeun bàbá mi mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá láti òwúrọ̀ gbogbo ẹ̀yin tí ẹ fi question ránṣẹ́ sí wípé ká béèrè lọ́wọ́ bàbá àkókò ti lọ àdẹ̀gbọ́dọ̀ da àgbàlagbà láàmú lóòótọ́ bàbá wa wà fún wa ní gbogbo ìgbà ni ṣùgbọ́n kì í ṣe ní iná ọ̀nà máa bá wa sọ gbogbo ẹ̀ tán ṣùgbọ́n ìbéèrè kan wà táwọn táwọn èèyàn ó ti tó èèyàn bíi seventy tó ti ju ìbéèrè yẹn síbí wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ lórí USAID so èmi ò mọ yeah I mean US mo rò pé wọ́n náà send àwọn aid kan wá bí so bóyá àwọn ni wọ́n ní kẹ́ ẹ sọ̀rọ̀ lé lórí àbí UK UK aid bóyá wọ́n náà send àwọn delegate kan wá tọ́nà wá sí Èkó ẹ ti get wọn so tí wọ́n lọ ọ̀dọ̀ sákì tí wọ́n lọ sọ́dọ̀ ọba èkó tí wọ́n wá lọ sọ́dọ̀ kínní. Nǹkan tó ń gbìyànjú láti sọ ni pé ṣé ọba Fúlàní ló yẹ kán lọ ọ̀dọ̀ ẹ̀ lẹ́kọ̀ọ́ ni ọba Èkó gangan. Àwọn British nǹkan tí mo fẹ́ sọ mi ò mi ò bẹ́nu ẹ̀tẹ́ lu Britain o. ẹni tó bá wà nírú ipò àwọn nírú ipò mi kò gbọ́dọ̀ bẹnu lu ẹ̀tẹ́ kò sẹ́ni tí ò lè change. Hmm. àwọn britain ló kó wa sí gbogbo ilé ìta wa yìí àwọn ló manova torí pé wọ́n rí àwọn fúlàní bọ́n ṣe ń ṣèjọba nílẹ̀ haúsá tó yẹ pé sensitive government everybody tax everybody eh, control control control control ní everything ìyẹn náà fi rò wípé tí wọ́n bá gbé àwọn arábí sí orí ìjọba nàìjíríà control control control yìí á wúlò fáwa british o nígbà táwa bá kúrò tán ìdí ẹ̀ nìyẹn tí wọ́n fi gbé wọn sí ìjọba they knew that they were uneducated but they were addicted to government by control insensitive government hmm. so ẹ jẹ́ ká gbé wọn sí sípò they manoeuvred everything. Hmm. wọ́n man over the creation of a political party àwọn ló dá NPC sílẹ̀ fún àwọn ará north hmm. àwọn British officials wọ́n man over wọ́n help wọn rig election ní north wọ́n try láti force àwọn action group àti NCNC pé kí má lọ contest election ní north nineteen fifty nine hmm. ìgbà tí ò ṣeé ṣe wọ́n rig ẹ̀ fún wọn anyway ìgbà tí ò tí wọ́n win tán wọ́n twist ọwọ́ àzíkò látẹ̀yìn wọ́n ti gbogbo àwọn kó lọ bá wọn ṣiṣẹ́ àwọn ọlọ́wọ́ lọ. wọ́n ṣe àlàyé báyìí wọ́n ní àwọn British sọ pé àwọn fẹ́ send àwọn aids wá to come and assist us on this maybe on this terrorism issue. tán bá ẹni yẹn wá ń sọ síbẹ̀ báyìí pé do we really need them. ẹ kàn bá ní wọ́n ń bọ̀ kì í ṣe Britain la need United Nations la need kí Britain kó má tẹ̀ náwó ara wọn kó má ṣe wàhálà kán jọ kán bá wa sọ fún United Nations pé kán sẹ́ndì éèdì wa mhm. gbàyàn á dáa ń gbàyàn. ẹ ti gbọ́ bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti béèrè síbẹ̀ so a need the British kí United Nations kan wá dìde fún ìrànlọ́wọ́ wa tí wọ́n bá fẹ́ ṣe ìrànlọ́wọ́. ti Britain the Britain bá fẹ́ ràn wá lọ́wọ́ lóòótọ́. wọ́n bá wa sọ fún un. because Britain the House of uh, Lords ó ti already condemn violence ó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Hmm. and Britain is very influential in the United Nations. Mm kán gbé yẹn lọ sí United Nations ká a ti bẹ Amẹ́ríkà Amẹ́ríkà lẹ́rẹ́dì láti lọ sí United Nations náà hmm. a ti bẹ Amẹ́ríkà àwọn ọmọ wa kan náà ń bẹ Russia lọ́wọ́ hmm. àwọn kan bẹ eh, Brazil àwọn kan bẹ eh, Cuba pé gbogbo yẹn lọ sí United Nations kẹjọ kẹ lọ bẹ wọn pé kán wá ṣe ìrànlọ́wọ́ wá hmm. kẹ Britain kó lọ lu agbára Britain lẹ́sẹ̀ ńlẹ̀ ńbẹ̀ gidi kán lọ lu ẹsẹ̀ yẹn láti get United Nations láti wá help wa inú wa dẹ̀ dùn sí Britain tá a bá dẹ̀ ní àyè country ẹ̀tọ́ ara tán tá a ṣèjọba ara wa tán we are very go we are going to be very close to Britain why because more than eight million Yoruba people ló jẹ́ citizens of Britain ìyẹn ò lè jójú lásán ìyẹn lè jẹ́ for nothing about eight million Yoruba people ló travel in the world with British passports so we owe them some we owe they owe us something and we owe them something tí a bá ní ìjọba ara wa tán àwa àtàwọn lè dọ̀rẹ́ ọ̀rọ̀ ti fúlàní àti kúrò ń gbà wọ́n yẹn but a dẹ̀ yẹ britain because àwa jẹ́ pé ìkan lára àwọn tí wọ́n ṣe tó jẹ́ kọ́lọ́nì wọn láyé àtijọ́ ó wá di alágbára láyé because ilẹ̀ yorùbá di alágbára láyé o kò sí nǹkan tó lè stop yẹn o. Hmm. <laughs> káwa wá da alágbára láyé ká máa ṣọ̀rẹ́ britain inú britain á dùn àwọn adẹ̀rí jẹ nídìí ẹ̀ hmm. bó ṣe jẹ́ nìyẹn. Um, mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí mo kí bàbá mi professor Wálé Adéníran tí wọ́n jẹ́ alága gbogbogbò fún ẹgbẹ́ ìlànà ọmọ oòdùà mo kí yín ní nàìjíríà àkí wọn mo kí gbogbo àwọn tí a jọ kọ́ wọ́n rìn wá síbí comrade Òjó Abigail mo kí yín o mo kí comrade Afọlábí Ṣẹ́gun tí gbogbo èèyàn pè ní trustee náà mo dẹ̀ kí bàbá wa tí wọ́n jẹ́ special assistant sí bàbá wa professor Akintoye mo kí àwọn náà ọmọlúkà náà mo kí bàbá mi dáadáa èmi nìyí lọ́dọ̀ bàbá o bàbá mi ni o ẹ má bá mi dùn wọ́n o mo mọ̀ pé gbogbo Yorùbá ló ní <laughs> ṣùgbọ́n lóyè báyìí báyìí èmi mo ní wọ́n o lójú kan tá a wà yìí lójú eléyìí o èmi mo ní <laughs> bàbá o <laughs> ẹ ṣeun mo kí gbogbo ẹ̀yin ajìjàngbara nílẹ̀ Yorùbá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ màmá mi Èrèlú Àbíkẹ́ Adé Òṣàtọ́lá Gbẹ̀dú AY Citizen Ọláyọmí Kóìkí the White Lion títí tó fi dórí bàbá mi Chief Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn ń pè ní Ìgbòho gbogbo yín ni mo kí èmi mọ̀ wípé mo máa ń sọ ọ̀rọ̀ kan tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa dì mú owó ilẹ̀ yorùbá yìí owó Odùduwà tán máa ṣe èmi máa fi tọ́mọ mo máa fi kọ́lé mo máa fi ra mọ́tò mo máa fi dáhùn rere ṣe torí Oòduà nation ó máa ṣojú tèmi ó dẹ̀ máa ṣojú gbogbo wa mo dúpẹ́ lọ́wọ́ yín Ọmọlúkà lórúkọ mi lẹ́ẹ̀kan sí i mo ti sọ pé kì í ṣe gbogbo ẹ̀ náà la lè sọ lórí afẹ́fẹ́ ẹ tún pàdé mi ẹ mọ nọ́mbà mi náà ẹ ṣé God bless you Oòduà gbè wá o ẹ ṣeun.